But Jesus Christ was so like wanting to win souls for God. You will find him in places where he's talking to elderly people, talking to children, telling them how beautiful God is. It was Jesus Christ was a eh, he was a God. I don't want to say man. He was a God of people, feeding people, taking care of people, waking the dead. You know, Jesus Christ was full of miracles. We have Christians, the so some so-called man of God. They have the money. They have everything. But what have they given to us? Even the Christ, Jesu Christi, ọ̀rọ̀ Ọlọ́run yẹn gan, wọn ò ní fi bọ́ ẹ débi tí wàá rí ẹwà Ọlọ́run. They will feed you with Christ in a way that you will see the beauty of God. Me, I will not speak for anybody. But I will only say that it is only God who knows the righteous. Me, I'm not a fan of Pastor T.B. Joshua, even when he was alive. When I was uh, invited to come to his church, I wasn't sure. Because these days, all these man of God man of God ti gbogbo wa ń pariwo I don't want to talk business ló pọ̀ jù the people that brought Christ to us when they brought him they use it to take our people away wọ́n kó wa lẹ́rú lọ ni wọ́n dẹ̀ gbé bíbélì ilẹ̀ fún wa bíbélì ọ̀hún lẹ́yìn tí wọ́n lò ó i have been to when i was in Italy tàbá lọ sí church wọ́n máa ń fún wa lówó ni o wọ́n máa fún wa lówó thanks for coming to church wọ́n tún máa sọ wípé we are expecting you next Sunday they will give us money for coming to church they beg us to come and worship God neatly but here we give everything in our lives to serve that God who is God God is a spirit. When you have a dream, have you ever seen yourself walking on that ground? A máa ń flow nínú àlá ni. Go back to your dream to go and confirm this thing that I'm telling you. Kò sí ẹni tó máa ń fi ẹsẹ̀ tẹ́lẹ̀ Ninu ala, You cannot walk on the, you cannot walk on the ground. You know why? Because our spirit ló fly and don't roam around. ló ń lọ gbogbo ibi tó bá lọ you can be in America now wàhálà to visit London in within within a short period of two minutes sleep because we are spirit àwọn ènìyàn ti wọ́n ti brainwash wa wọ́n gbé religion lé wa lọ́wọ́ if you ask some people constitution of Nigeria they don't know it o but they can quote the Bible for you from Genesis to Revelation who is Christ what is the commandment loving your neighbor as thyself para end of story some people don't, they don't even love their children not to talk of loving you the neighbor is a Christian. A Christian is somebody who have the heart to love, to give. Jesus Christ was a giver. He was going about doing good, didn't he? What have you been doing as Christians? What have you been doing as Christians? Hating one another. or tẹ̀mbẹ́lẹ́kú, ìkà. Wọ́n mú ọmọlàkejì ẹbí kó kú tọ̀latọ̀la. Àgàgà táwọn èké bá tún parapọ̀. Ẹ What is wrong with people? Ah, àti sọ lọ́hùn ẹlòmíì ò ti ẹ̀ràn tí pọ́lọ́run wà mọ́ rárá rárá rárá there is God somewhere see àwọn gbogbo wa we are all sinners and we are fall short of the glory of God there are some things that will happen to you èèyàn mi lè ṣe nǹkan mi lè wà kó dàbí aburú it might even be to your own ọlọ́run lè fẹ́ fi ṣe é láàánú ni àwọn kọ́kọ́ máa ṣẹlẹ̀ sí ẹ tó máa rò pé nǹkan burúkú ló ṣẹlẹ̀ sí ẹ ọlọ́run lè kàn lè mọ́mọ́ fẹ́ fi ṣe àánú fún ẹni. Pastor TB Joshua sọ nígbà kan nígbà tẹ́mi wò that is one thing I held on to ní gbogbo táyé sọ nípa TB Joshua he said ignore the existence of the wicked only because when you think about them and their and their ways only you will not move you won't move from one place to another ignore the existence of the wicked and go with God in every day on every of your step and I held on to it. What is man? No, answer me. What is man? You will die today, you leave everything. And we have nothing in this life. The only thing we have is our soul. So what are you doing with your own soul? Go about, go and do some good. Try to love your neighbor. Try láti nífẹ̀ẹ́ ọmọ làkejì ẹ̀. Ìkà ti àwọn àwọn kìrìsìtẹ́nì wọn máa máa gbógun tira wọn ó ah. o ọlọ́run á gbogbo wa lọ́wọ́ o to be of good or of God àmín. onídúró mi ẹ ṣeun o onídúró mi ẹ ṣeun o tó bá jẹ́ ènìyàn ló dúró ni wọ́n á ti máa sọ̀rọ̀ tó bá jẹ́ ènìyàn ló dúró ni wọ́n á ti sá lọ tó bá jẹ́ ènìyàn ló dúró ni wọ́n á ti máa sì régún onídúró mi ẹ̀ ṣeun o sí my own verse onídúró mi ẹ̀ ṣeun o onídúró mi ẹ̀ ṣeun o tó bá jẹ́ tampan ló dúró ni wọ́n á ti máa sọ̀rọ̀ tó bá jẹ́ tampan ló dúró ni wọ́n á ti sá lọ gẹ́gẹ́ bó ṣe fi mí sílẹ̀ tó bá jẹ́ tampan ló dúró ni wọ́n á ti máa sì règùn à onídúró mi ẹ̀ ṣeun o na only God dey run am last last because normally eh, human being go leave you because they go feel say ah na dem dey run am say if dem leave you make say i wan take do am yimu <laughs> wey God still dey on the throne he never leaves he's always standing. bó jẹ́ nìyàn ló dúró ni a ti sá lọ. bó ni ènìyàn dúró ni ati ti máa sì mi ẹ if you don't pass through some kind things for life you go no say you get every reason to thank that person where you need to see where stand for you where they there for you you know what it is hmm. if you don't see people who die for your front and you still remain you they do things without one person coming out to say, eh, if not for me, you won't be there. I made you. That's what they call siregun. If you can do things and just remain, sleep and wake up comfortably, tears of joy go they drop for your eyes. You go they thank God for everything. Hmm. Àti Madame, Tọ́pẹ́ Àlàbí ó ṣeé ṣe kó olórí ọ̀fẹ́ àti wo fídíò yìí o ó sì ṣeé ṣe kó má lè rúrọ̀ ọ̀fẹ́ bẹ́ẹ̀ nítòótọ́ gbogbo ala fẹ́ràn rẹ ìjọ mọ̀ pé oyún inú gan fúnra rẹ̀ gan fẹ́ràn rẹ torí pé ọ̀pọ̀lọpọ̀ orin ló ti kọ tó ti yí ọ̀pọ̀lọpọ̀ ayé padà ọ̀pọ̀lọpọ̀ orin lẹ kọ́mà tó ti já ọ̀pọ̀lọpọ̀ èdè kí ló wá ṣe tẹ̀yìn ti ọmọ ọmọbìnrin tó ṣẹ̀ṣẹ̀ ń dìde yìí kí ló ṣe ẹ̀yìn ti ẹ̀yìn ti ọmọ nú yín ọmọ tó jẹ́ pé nígbà tẹ̀yìn dìde òun lè má tí ì lálàá ipò òun yóò tilẹ̀ kọrin gan-an ọkọ̀ onídùúró mi ẹ ṣé tó bá jẹ́ ènìyàn ló dúró á ti fi mí ṣẹ̀sán sí ohun tó wá kọ ìṣòwò aburú lórin ni sẹ́yìn gan fúnra yín ò tilẹ̀ mọ ohun tó ní ìdúró jẹ́ ni ẹ̀yin wá sọ̀rọ̀ pẹ́pẹ́sẹ́ ẹ̀yin sọ wípé tó bá mọ̀ orin tó kọ pé ọlọ́run ń so nídúró ah ẹ jẹ́ kí n bí sí nírú àsìkò yìí gan ló tilẹ̀ ló yẹ ká máa takora wa pẹ̀lú ohun tó ń ṣẹlẹ̀ lórílẹ̀‐èdè yìí ṣerú àsìkò yìí làárọ̀nù jinlẹ̀ dáadáa àti tọ́pẹ́ ló wáyé kó jẹ́ pé kìrìsìtẹ́nì àti kìrìsìtẹ́nì ló yẹ ká máa takora wa mo nígbàgbọ́ wípé arábìnrin tó kọrin yìí kò jẹ́ kò jẹ́ kò jẹ́ kò jẹ́ fi orí ọ̀fẹ́ ọlọ́run nínú ayé yín wọ́lẹ̀ nígbà kankan rí ẹ̀yin ò mọye orin tẹ́ ẹ ti kọ ẹ̀ mọye késẹ́ẹ̀tì tẹ́ ẹ ti ṣe láyé nígbà tẹ́ ẹ̀yin sọ wípé ọlọ́run àjànàkú onírúurú la gbọ́ nípa àjànàkú kò kàn mí o torí pé mi ò ní láti ṣèdájọ́ ẹnikẹ́ni ṣùgbọ́n nígbà tẹ́ ẹ kọ́ gbogbo alaba yín kọ́ gbogbo mo wà lára àwọn tó ra kíṣẹ́ẹ̀tì yín mà mo wà lára àwọn olólùfẹ́ orin yín ọmọ ìwà kò ní ìdúró mi ọmọ tó ṣe ń dìde arábìnrin wa tó ṣe ń dìde ohun tẹ́ tó yẹ kẹ́ ẹ wá ṣe ni wípé ẹ lórí ọ̀fẹ́ àti pé sẹ́yìn tẹ́ ẹ bá tiẹ̀ fẹ́ kọ̀rẹ́ tiẹ̀ tẹ́ ẹ fẹ́ skọ̀ díẹ̀ ẹ lórí ọ̀fẹ́ láti pè sẹ́yìn láti bá sòótọ́ ọ̀rọ̀ ẹ wá lọ sórí social media níbi tí gbogbo ayé ẹ yóò mọ̀ wípé celebrity nìyí ni bẹ́ẹ̀ bá kọrin kékeré gbogbo èèyàn á ti record ẹ̀ wọ́n á ti post ẹ̀ bíbélì sọ wípé ẹnikẹ́ni tó bá pa ẹnu rẹ̀ mọ́ ó pa ayé ara rẹ̀ mọ́ àǹtí ẹ lọ kíyèsára dáadáa ẹ lọ wo ìdúró yín mà nígbà tẹ ẹ kọ ti Jésù pa lọ́jọ́ sí. Hmm àtòrí ẹ̀ka kàn yín máa gbélébù àwọn ìjọ ọlọ́run torí ẹ̀ka máa invite yín mọ́ ṣùgbọ́n sísìn èèyàn wá kó onídùúró mi ohun tó yẹ kẹ́ ẹ ṣe ni wípé kẹ́ ẹ lọ kẹ́ ẹ lọ kàn ọmọ ẹni tó ṣe ń dìde kẹ́dẹ̀ lọ kàn máa gbélébù pé sórin ló kọ náà sórin nìyẹn ṣètù ṣé sórin náà nítumọ̀ ó kí ló ń jó ni ṣé ìwọ gan fúnra rẹ ṣó o mọ̀ pé ọlọ́run ayé ayé ló nídùúró rẹ ni ṣó o ka bíbélì débẹ̀ ni lọ sínú ìwé psalm one nineteen verse one twenty two wàá bá ń bẹ̀ onígbọ̀wọ́ onídùúró ọlọ́run yọ̀ǹda jésù fún wa láti dúró fún wa láti gbà wá nínú ìparun àǹtí ó kù díẹ̀ káàtó ẹ lọ ṣàtúnṣe ọ̀nà yín ẹ gbọ́nà bẹ́ẹ̀ ṣe máa rọrọ ọmọbìnrin yìí ẹ lọ bẹ́ẹ̀ fún tẹ́ ẹ ṣe ohun tẹ́ ẹ ṣe kò ń sun tó dáa òótọ́ ò ní ká bá sọ ọ́ mà gbogbo wa la rí jésù nu ayé yín gbogbo wa la respect yín mà ó kù díẹ̀ káàtó mo gbàdúrà fún yín àtẹ̀yìn àtẹ̀mí ọ̀run ò bọ́ lọ́wọ́ wa mà ẹ jọ mọ́ mi mo fi orí ọ̀fẹ́ ọlọ́run bẹ̀ yín ẹ lọ ṣàtúnṣe ọ̀nà yín ẹ wá ọ̀nà bí ó ti fa ọmọbìnrin mọ́ra ẹ lọ apologize fún tẹ́ ṣe yìí lórúkọ jésù yóò dára fún yín God bless you in Jesus' name. Please subscribe to Face TV Africa. turn the notification on. Face TV Africa, ejo, eh, subscribe, subscribe, eh, hete. Face TV was